Ah, mo kí yín gbogbo àwọn ọmọ káàárọ̀ mo kí yín a kú àárọ̀ o àjíire bí ọ̀rọ̀ yanjú mi láti ilẹ̀ Ìwó Olúwo tilẹ̀ Ìwó ọ̀rọ̀ yanjú mi lénìí fún gbogbo ọmọ Yorùbá ni wípé nígbà tí ẹ bá tó ní nítorí gbogbo ilé wà nílẹ̀ Yorùbá tá à ń pè ní ilé ìjọsìn ilé ìjọsìn òrìṣà ilé ìjọsìn ọbàtálá ilé ìjọsìn ọ̀ṣun ilé ìjọsìn ojúbọ ṣàngó ojúbọ gbogbo ẹ̀ ló wà níbo ni ilé olódùmarè wà ilé olódùmarè táwa mọ̀ ní ilé ọba ọba ìṣe èèyàn ọlọ́run lọ́ba àwa tá a wà lórí èmi tí mo wà lórí àpèrè yìí mi ni àrólé ọlọ́run ọba àrólé olódùmarè a jẹ́ pé ààfin ọba òun lààfin ọlọ́run ọba ibẹ̀ ni ó yẹ kí Yorùbá ti máa sin ọlọ́run ó yẹ kí gbogbo wa máa ti mọ ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo ẹ ra àwọn Christian ẹ rí i pé wọ́n nílé ọlọ́run àwọn mùsùlùmí àwọn náà nílé ọlọ́run mọ́ṣáláṣí kò sí ilé ọlọ́run nílẹ̀ yorùbá kémi àti ẹ̀ gbà èmi bí mo ṣe wà wọn gbà pé ká tiẹ̀ sọ pé àwọn bàbá wa tí wọ́n ti lọ tá à ń pè lórí ìsàlẹ̀ yìí àwọn bàbá wa tí wọ́n ti lọ wọn gbà pé ká tiẹ̀ sọ pé òjíṣẹ́ ni án ẹ̀jẹ̀ àti ẹ̀ gbà bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ò nílé ìjọsìn Muhammad ẹ̀yin wá nílé ìjọsìn òjíṣẹ́ ẹ nílé ìjọsìn ẹ̀ńtọ́ rán wọn ńṣẹ́ ilé ìjọsìn olódùmarè níbo ló wà ńlẹ̀ yorùbá ìyẹn ni mò ń darí gbogbo ọmọ yorùbá sí tí ẹ bá yí àwọn ilé ìjọsìn òrìṣà tẹ ẹ bá yí wọn padà sílé ìjọsìn olódùmarè èmi gan bá yín débẹ̀ wọ́n máa ń lọ sí mọ́sálásí nítorí ilé ọlọ́run ni ẹ pè é wọ́n máa ń lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n nílé ọlọ́run bẹ́ ẹ bá wá nílé ìránṣẹ́ òjíṣẹ́ ẹjẹ́ àgbà ń pò ni gbogbo àwọn tẹ́ ẹ ta kà sílẹ̀ tí wọ́n dòrìṣà bọ̀ gbogbo ilé òjíṣẹ́ lẹ pé ilé ọlọ́run ilé olódùmarè tẹ́ ẹ bá sọ àwọn ilé ìdílé olódùmarè èmi gan bá yín débẹ̀ ń bá yín sin olódùmarè níjọ́ tí gbogbo àwọn tí wọ́n ní ẹ̀yìn tẹ́yìn èmi ń sọ fún yín pé ìṣẹ̀ṣe tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ẹni tá a bá láyé olódùmarè la bá láyé àti sin olódùmarè nìkan ni ẹ̀sìn àbáláyé ìyẹn ni kìí ṣe gbogbo ohun tẹ́ ẹ wá ní nílẹ̀ Yorùbá ò ju ilé ilé ìjọsìn Ọ̀rúnmìlà ilé ìjọsìn odù ilé ìjọsìn ìránṣẹ́ ṣé ẹ fẹ́ máa jẹ́ ká máa sin olódùmarè ká tó máa sin àṣẹ rẹ̀ èèyàn máa sin olódùmarè èèyàn wà máa ṣàdúrà fún ẹ wo àwọn mùsùlùmí yẹn nìsín tí wọ́n bá pe anabi muhammad ẹ̀rín tí wọ́n sọ wọn ò ní sálà láàlú wàsálà kì í ṣe pé wọ́n ń bọ́ wọn ò wọn ò ṣe nǹkan kan ní tí wọ́n ń ṣe ni pé wọ́n ṣàdúrà fún gbogbo èèyàn gbogbo yorùbá ló yẹ kó máa ṣàdúrà fáwọn bàbá wọn ṣùgbọ́n ẹ sọ wọ́n di ní ọmọ bọ̀ ọ́ a lè máa sin olódùmarè a tún máa sin àwọn òjíṣẹ́ kò lè òjíṣẹ́ làwọn òjíṣẹ́ ni Ṣàngó ẹjá pọn òjíṣẹ́ lògún òjíṣẹ́ ni Ọya Ṣàpọ̀nná Mọ́remí gbogbo wọn tó ti lọ gbogbo àwọn tẹ́ ẹ sọdọ òrìṣà tẹ́ ẹ wá ń bọ wọn ò tó sìn wọn ò tó bọ Olódùmarè tèmi ń rólé fún ibi tá a ti jọ ń ní wàhálà tá a ti jọ tá a ti jọ gbọ́ra wa yé tá a sì lè gbọ́ra wa yé o ní pé tẹ́ ẹ bá ti ń fi tọ́ yẹ fún ọlọ́run exclusive right ọlọ́run tó ẹ mé tiẹ̀ nìkan ni tẹ́ ẹ bá ti ń gbé fẹ́ẹ̀yàn àtẹ̀ntọ́ ránṣẹ́ a lè máa bọ ọlọ́run ọba ká máa sin ọlọ́run ká tó máa sin àwọn òjíṣẹ́ rẹ̀ sísìn àti bíbọ olódùmarè nìkan ló yẹ ire o yọ̀dà fún mi ẹ̀ ṣòye o ẹ láyọ̀ ẹ ráàánú gbà ọlọ́run ó bá mi yí àwọn tí wọ́n ti ṣìnà yóò mi yí wọn lọ́kàn padà sí wọn o ire àánú ire ayọ̀ ire àlàáfíà ìgbéga tí ọmọ ayọ̀ wà ní ọmọ ẹgbẹ́ ti yóò rí bẹ́ẹ̀ yóò mọ̀ ṣe bẹ́ẹ̀ láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyá ò sí ọba tí ń ṣọlá tẹ́nìkan ò bí léèrè kábíyèsí olódùmarè.